بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعدنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصل خطابه من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتم ولو وبالا نبلو أنت روي كاتيك يفقل كوا كل سوا كل النبي ومحمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين إكرارا وصحابنا كوراريرا كواصحاباري أمجالا وباقصانا وناكلا وبي وتوالقاوا وتوالقاوا أتوباوا جمالا قولي والبري وقضيات الكتاب لما تسعن ولا تركياما إلا تاسم سيدان لكم القول المبين على كتاب التوهيد alkawul mufid batun ní àǹfààní lórí tíra bàbáwa ṣéhùn islam da tẹ́mìyà muhammadu nabi wahab rahimahullah kí n kọ́ wa nípa ìmọ́lọ́run lọ́pọ̀ kitabu tawhid ta ma fi wá pé onírin ní pàtàkì jùlọ nínú àwọn ẹ̀kọ́ tí islam wá kọ́ wa náà ni ẹ̀kọ́ nípa ìmọ́lọ́run lọ́pọ̀ tawhid ibi tí àfáà ń gbìyànjú àti kọ́ wa lọ́wọ́ náà ní tààtò ìdìlò olóhí aláìlẹ̀ gbólóńlá ilẹ̀ ìlọ́lá ọlọ́wọ́ fi yí ọjọ́ àtàrí ẹ̀lọ́ ìdí ìsì tí àfáà ń kọ́ wa gùn náà ni al'ubá bí nìkan mi sàbí al'ubá bí nìkan mi sàbí ọlọ́wọ́ ànùhù قال قال رسول الله صلى الله عليه وسلم قال فينا وبعد ما صامت رضي الله عنه من شهد أن لا إله إلا الله وحده لا شريك له من ان لا إله إلا الله وحده لا شريك له وأن محمد عبده ورسوله إذا كنت محمد عبده ورسوله كلوا نباك يعني ولوك ولوبا وأن عيسى عبد الله ورسوله أقول عيسى أروى الله بني جيش الله بني وكلمته ألقى إلى مريم أقبلهم كلمته مريم وروح منه أتحدث الله والجنة حق شارة الجنة دوني والنار حق حق النار دوني أدخله الجنة اللهم اللهم الجنة على ما كان من العمل gbogbo ló ti ríṣẹ́ kẹ́gbẹ́ ìgbòròdó yóò wà jẹ́nà insha Allah subhanahu wa ta'ala ẹlọ́wọ̀n bá ń bẹ̀ ọlọ́mọ jẹ́nà ọwọ́ ni mọ̀nà sọ́mọ́ tọ́lá ààyà tó tọ́lá ti ààyà ta kàyẹ nípa tàbíkà ń bá lọ ọlọ́run pé annalá asìkò àmì ọlọ́run bá ti fi fòkó fi rẹlẹ̀ ìfòkàlẹ̀ ìmọ̀lẹ́dàmì yóò ṣe وقع رب القلوب ويوى الحنة والذي لم يشرك يكون مواحدا جدا ويشرك قلوبا اسم واحدا الملون لكم فقدمنا أنا من مسائل التوحيد استكرار الأمر فقدمنا أنا من فدائل التوحيد من ولاد المفهوم ملون لكم ما التوحيد ولا نبني استقرار الأمر أربع عليك tí wọ́n ń tòhí ọkàn rẹ̀ balẹ̀ ìgbáyé tí wọ́n ń tòhí ọkàn rẹ̀ balẹ̀ pé kó mi ewu náà yóò gbọ́rọ̀ bọ́ ọlọ́run padà lọ́ọ̀ yọnu ẹ̀ ó di wà ní ọmọdé ń tòhí mọ́ ti pé lọ́ba wo àwọn nọ́ọ̀sì Quran ẹ̀rí pé kò sí àdúrà kan tó gùn lọ títí títí títí títí àdúrà yẹn sí gùn àdúrà tó fẹ́ gùn yóò ní kọ́ àdúrà ìparí ìdágbára yẹn آمن رسول الله نزل آل عمران لله ملك السماوات والأرض وما لا تدركون عن القرآن إشاري إيماني هذا نزل له أدعى أدعى كيباي بukata bukata rẹ̀ ó di wa nígbà bí bukata lọ wọ́n fún ara balẹ̀ bẹ́ẹ̀ wà àwọn ẹ̀nẹ́bí ọlọ́pàá tó fún àdúrà tí wọ́n ṣe tí wọ́n wà ní ewu ẹ̀nẹ́bí Yunus la ilaha illallah kìlá ilaha illa anta subhanaka inni kuntu zalimin o diyewa so always muslim tawhid yana ni kalwa ibaje in all situations kò sẹ́yìn bẹ́ẹ̀ kó kù kò sẹ́yìn bẹ́ẹ̀ kó kàlẹ́ àfọlọ́n subhanahu wa ta'ala tó fara kìnìyàn kan àfọlọ́n nípa wà bí ọ̀sẹ̀ yẹn kan àfọlọ́n subhanahu wa ta'ala náà qawluhu man shahida an la ilaha illa Allah منهم الشهادة لا تكون إلا عن علم بل جاء من بعد الثابت كما تبعدوا الله تعالى أرضى في إلا من شهد بالحق ẹni tó gbọ́ òdòdó ẹni tó là àyàfọ́ tó gbọ́ òdòdó ohun ìyá alẹ́mú ẹjọ́ sí láàrín lọ́lọ́lá ọmọ òwúlò ẹgbẹ̀yìn ọlọ́zọ pé ṣíṣe kàndáwò annáwò láìlá ìlàwó ìgbàlá ẹ̀kọ́ ó tóbi olùlẹ̀ẹ̀lù azọ́nìbọn kààrẹ̀ ó dídọ́wà هذا علم قد يكون مكتسبا او قد يكون او يكون غيبيا ثم يي هو عن مكتسبا ولو استحاله غير الومه nígbà tí ní ìsìnkú àjọ àǹgọ́ àti wàhálà láti máa kàá ní máa gbọ́ yìí ọmọ ìlànà ọgbẹ̀ni àtàkùn àjọ الحلم لا بأنه لا إلى الأبرزي بجد قال صلى الله عليه وسلم حزبك كل مولين يولد على الفكرة ربنا بدأ بسم الله إلى الله بجو الفكرة أما سنو الإسلام فبدأ يصد يهودي بنا ترى بيه àmọ́ ìjọba bí o àbìsínú fífúlàn ó bí wa bùkátí ẹ kọ́ náà bùkátí dàn ló kẹ́ ń tíṣe iṣẹ́ fún mi ìjọba pé tàbí gbòòrò bí àyà ti lọ nígbà pé ìrònú àwọn àyà náà bá kó ìrònú pa àyà náà bá kó kúrò fi yà kó kó jọba táyà tó àti bẹ̀ ìjọba wọn wí ìjọba wọn wí ìjọba wọn wí ó bí wa ìjọba fà á ọmọ tó rẹ̀ pé Sheikh Mahamud Abdul Rahim Allah ọlọ́run kò sí àbá rẹ̀ kì í mú ọ̀pọ̀ kì í sáà kì í kì í sí ẹ̀lú kan pé rẹ́bù àbáhánì ìlú àánì kùrán ìgbà lásán ìlú bẹ́ẹ̀ lákàrin tí ọkùnrin náà kùrán ìlú bẹ́ẹ̀ ẹ̀yìn ìlú kárẹ̀ báyìí rẹ́bù àbáhánì ìgbàwọn ìrònú ìkàlà lákàáyé إلى معاني القرآن السلام ويسمى القرآن هذا شيء كان قلوا أبو السياق وكأنه رب العضعان wọ́n ni súra yóò àwọn ẹ̀kọ́ rà í lẹ́kọ́ wà nìkan tó bá ìpa láì nípa nípa ìsúra yóò súra jù kíyà ni àwọn ẹ̀kọ́ tó mẹ́kọ́ wà nípa tàwíìdì ni àwọn ẹ̀kọ́ tó wà nípa àti kọ̀ọ̀kan ni mùsùlùmí àti kìfìrí ni tí ó máa tó kọ́ sàlàyé ẹ̀kọ́ tí dákẹ́ di sídà nǹkan ó nílò wa ó ولا بد من ان يدرئ بها الى الله ثم شرب بها olùsíláàtì ní kí ẹ̀ nígbà ń kalá ilẹ̀ bẹ̀bá lẹ́yìn náà kí wọ́n tọ́kọ̀ pẹ̀lú ẹ̀ kí wọ́n jẹ́ pẹ̀lú ẹ̀ ọ̀tọ́lù ánùn mọ̀ọ́kọ́lá mẹ́rin mùsùlùmí anna an ogunfuye wọn not kọ́ bí an mùsùlùmí da kọ́tọ̀ kí ma wí ní anna lẹ́yìn mùsùlùmí ẹ̀sán mùsùlùmí da láyé da halittu isma. Kiri ya ba musulunta بحيث لا يمكن بل عن وفي إليه قرر لا إله قولوا لا إله إلا ما ألوه لا ما قولوا لا إله والمالوه ومعبود محبب ẹgbẹ́gbẹ́ ẹ̀ntán fún ìkìlẹ̀ pẹ́gbẹ́ mahmoud ìjọdọ̀ sí fún mohamedan ìfẹ́ àríwọ̀n kiri tòhódùhù onífẹ́ rẹ̀ àbúhù nígbà táà ìlànà mi sì fàátà àbíyà ìfọ́mọ̀ fẹ́ni yíò láwọn ga jùlọ sùfàánà wàtàrà wa afẹ́lùhù àtàwọn ẹṣẹ́ rẹ̀ lára dìbí láti kí قوله إن الله bẹ́ẹ̀ ayé láàmà lówà illallah òsìkò máa jẹ́rùkún ọlọ́run yára haka al-quraishin kauluhum tí ló mú wa gbọ́rọ̀ àwọn quraish wa gbọ́rọ̀ wọn nígbà pé akala aliyata na ikan wahida yóò wá sọ nta máa jẹ́sì fún nta máa jẹ́rùkún ẹnìkanáà ẹnìkanáà ìdíjára na quraish àti ẹnìkanáà ìnà hàbà lásìkò ọ̀dà bẹ́ẹ̀ ilé yàrá lásìkò tó kù sí ní ìsinlẹ̀ mani wọ́n bá wọn tí ọ̀nà ti fi òṣù àràgbọ́ tàbí nílé fún òbí àbùkátà wá sán máa jẹ́ ẹ̀kan tó lé máa dùn bùkátà ìnà àádọ́rẹ̀ tí wọ́n fi dà nígbà kò wọ́n lẹ́yìn tí wọ́n ti láyé ní gbangba ẹ̀ kò sí bẹ́ẹ̀ kí mo kò sí bẹ́ẹ̀ gbàgbé kò sí bẹ́ẹ̀ rẹ̀ ká kò sí bí o kú ní la ilaha illallah tuntun lè wò bí la ilaha illallah tí wọ́n ti sọ́jú ọmọ tuntun bí ti láyé yín ọ̀pọ̀lọpọ̀ tó lè wò ẹ̀jẹ̀ gbogbo ẹrẹ sí ìsáyé yín ìgbàgbé kò fẹ́ tí ó ṣe ò ọlọ́run tí ń ṣe ìwà nù olùdá sọ̀rọ̀ ìwà ọlọ́ọ̀bà tó sànù ọlọ́ọ̀bà ọlá Al-Qur'an Al-Karim ma qawluhu ta'ala ma abnat anhum aliyatuhum àwọn òsà wọn aliyatu àwọn ọlọ́wọ̀n bá wọn kò wúlò fún wọn níbi yẹ̀dù kọ́nà min dunillah ìtọ́ ń tẹ̀lé yọlọ́ọ̀bà ní ṣe tó kọ́ حله باطل في السن وزن هي بس يكاء لأنه بجرحة حق حقيقي بحث يقصد وانت في الضابط موض بحثكم ما بجرحة حق هو منفي شرع من شريعة متاحكون وإذا انتفى شرعا هو كالمنفي ووقوعا ọ̀gá sára rẹ̀ náà kò fẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílẹ̀ fún ni ìgbẹ́lẹ̀ ọ̀rọ̀ tó wọ́n pẹ́ pé wọ́n bá tó kọ́ mẹ́tò tí àbí ìta bí àpèjú ìgbẹ́lẹ̀ tí ò wúlò kí mẹ́tò tó bí ìta ọ̀rọ̀ òfurufú tí ò wúlò tí ó tẹ̀lẹ̀ pàdé ìta ọ̀dà bí igi tí ó tó pé bẹ́ẹ̀lá àmì kọ̀rọ̀ àkọ́kọ́ ní fẹ́rú bí ẹni yóò ti fún yóò wò dànù bẹ́ẹ̀ ni ìmẹ́ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kọ́lọ̀ bá kó sọ̀rọ̀ wa lọ́fà pẹ̀lú sọ̀rọ̀ sí ṣe báyìí gbà wá àbíyè mọ́ báyìí lẹ́rù gan ayọ̀ rí pé àbíyèsí yẹn tẹ kí a mùsùlùmí ti tu àyè ni yóò ṣe wà ní ti gba ayé kíni ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ayé ó ní àwọn àlùkùnbà àwọn kèfèrí àkùkùkọ̀ tí wọ́n kọ̀ bá ẹ̀ gbé sí ìgbà alákẹ́jọ́ alákẹ́sọ́kìá gẹ́gẹ́ bí àwọn ilé bí ma ṣe rọ́ọ̀ṣì ìdí oúnjẹ abọ́ oúnjẹ wọn bá bí ó gbà fún ọmọ èèyàn àwọn ilé bí rọ́ọ̀ṣì ni bẹ́ẹ̀ làwọn kèfèrí sí rọ́ọ̀ṣì kéjì àwọn sáré ní ya Rasulullah àmì ìkàlì náà yóò báyìí ní ya Rasulullah ìjọba wọn ká akiri abinci da gyara wannan ne ara dala an tun kafir ẹkọ ẹkọ mẹ wọlá gbẹgbọsá ẹyẹ ẹdá bí ìràwọ lórí omi ni báwo tó ẹ bá dára níbi gbogbo àwọn kúrúkú àwọn ẹ̀pẹ̀ àwọn ará pítà kankan àwọn ìràwọ jà lórí omi kí ní ìjọra bí ọwọ́ lọ lọ́wọ́ yọ mọ̀ọ́kọ̀ ọkàn yìí kára yìí yóò wá gbé wàhánù sínú ọkàn yìí

jáde bẹ̀rẹ̀ láti bí ìgbà ojú omi ẹni ìsìn gbogbo àwọn ìdọ̀tí àmì rẹ̀ ti lọ. ó bí wa ó lè rìn nígbà mùsùlùmí àgbẹ̀lẹ̀ tó àbúkọ̀ wa kò fẹ́ ṣàǹfààní ẹni tí àmì ń tẹ̀sí ọlọ́wà kò sábẹ̀ ọkọ̀ wa. náà ó dàbí igi tó ń kú náà hù àti ọkùnrin sẹ́ni lórí rẹ̀ kò tuntun ní rúùtù. ó bá fẹ́ báyìí ló ولا القرآن الكريم ولا لا إله إلا الله نعم لهذا يحصل الجمع بين قوله تعالى فلذلك وقولوا نرطي ما عدنت عنهم آلياتهم أما لو وطعمه سوى قولوا فما قولوا تعالى حكاية عن قريش قولوا وما قريش لهم سبحانه وتعالى آلية إلها واهدا سوى عصب بولوا وطعمه بلون كرزوه فبين قوله تعالى وما من إله إلا وما من إله إلا الله ذلك السنجة منه أكثر في الله وبارك وتعالى هذه عادة مجرد بالأسماء مجرد ولا وباوي وأنت والثاني الثاني لا معنى لا معاني لها هو لا اعتقد تحدث شرع منه شريعة لا تستحق أن تسمى عليها من شريعة قدرت الله من أجلك وسلامته لأنها لا تنفع ولا تضر تنفع نبدل سفويا وشك لا كبير سفويا ولا تحرم كل جبرك وترزق كل خلق فيها كما قال تعالى ما تعبدون من دونه مسلم تجد في أي لعبة إلا أسماء أمرقوا كنت سميتموها أنتم وآباؤكم كيف ثبت أن يصور ما أنزل الله بها من سلطان لا تعبدون من دينه مسلم تجد في أي لعبة إلا أسماء تجد في أمرقوا كنت سميتموها أنتم إلا لا تنسبوا إلا تنسبوا إلا تنسبوا ذلك ذنب أنزل فرعون وأبدهم ببين فأنزل الله بها من سلطان الله سبحانه وتعالى في نوره الخير عند المتكلمين التوحيد عند المتكلمين هذا المتكلمين الشرعية ولقبة أنا المتكلمين التوحيد عند المتكلمين هذا ينقل دائما أنا فلوس الزعف شو أنا فلوس عندهم يسوي أقوال من ضرب أقوال من في الاتفاق ممكن تقول دلوقتي هو هو المسؤولين او المدير بالعدا المكلف نعم يقولوا ان ما لا اله او نقول ابن اله في اله القادر على الاختراع يقول لك كل كل كل كل كل كل كل كل كل كل تمجز إلهني له مصري مجز كبارك مش طبيعي مش عبد السلاطة أودي وعبد السلاطة فيقول ما لا لا إله إلا الله فعل الاتباع إلى الله تثبت هو كافلون التوحيد عندهم أن المواحد توحيد واحد طبعا يقول هو واحد في الفاتحة لا تسليم له هنا يبان باطل كسيف يا كسيف به واهن افعاله لا شريك له كل كان له وشارع كسلوفه بواهن باستيفاته لا شريك له هنا يبان له وشارع وكلا في الدوله ولو كان هذا مانا لا اله الا الله فقل الاول تسوي لمحايل كما عنك في قريش على النبي صلى الله عليه وسلم àwọn ọkùnrin kan ìtàkùn ànábì káwọn lábẹ́ rẹ̀ lọ ó ní gbàwọ́ tó dàámùn bí i wọ́n bá gbà á gbọ́ wọ́n sì kúrò ní sọ pé ẹni kùrẹ́ṣà yẹ fẹ́kùn káwọn kùrẹ́ṣà àwọn àwọn tó lọ́rọ̀ pé láwọn ìlọ́gbà kò sí sí ìyá àtọ́lọ́hùn بلا خالق أجلك من كلمة لا قادر دو لا خالق لا أدف يبقى لا قادر تقول لك لأن القادر قد يفعل وقد لا يفعل هنا دي لك أنا أقول السؤال بس إيه وأما القادر خالد عما يقوله خالد يعني قد يفعل وحقق قدرته ينزله قد يسمى قد يسمى قد يسمى وصار فهم المشركين خيرا من فهم قول المتكلمين المنتسبين الى الاسلام àgbọ́yé àwọn ọ̀ṣọ́gbọ́ tí wọ́n gbọ́n ìgbọ́ ọ̀fẹ́ ìjìnlẹ̀ ju àgbọ́yé àwọn tó kọ́ra mùsùlùmí tí wọ́n kọ́ra àwọn ní islam التوحيد الذي جاءت به الرسل في قوله تعالى توحيد جاءت السلام هو إن ولكم ما لكم من إله غيره آه لازم ينتج ما دلفوا أقلهم سبحانه وتعالى أي من إله أكيكي فقل بقول الفيديو نية تفصيل يستحق الفتى أن يؤبد يوسف هو الله بناني يعني الله الله سبحانه وتعالى الموت دعاء الله منه أن يوجد أكثر من الكتاب الآن هل يطلق على حفظ أو يوم دون قتلوني الذين يكتبون في آب الأبواب دون سوى انقاء إمبلون انقائيما من التوحيد العقيدة عندما يتقدمون على التوحيد كما يصور متاع توحيد ما يقررون أكثر من توحيد الربوبية وقالوا قوضون من توحيد الربوبية معاك الفرية من نسيك السجنان ونقص مع أساسكم عظيم بسبب أن نقرس في كل عدد حقي الله الله إيماني إنه بايع وإنه كمان مسلمين أبو هي

لا نقرر إلا هذا أمر الكسري المعلوم بالأكل إذا جاءت لا نقرر إلا تحويل الربوبية له فدي تحويل الربوبية أمر الكسري هو الجمع يعني قل معلوم بالأكل ده قفل قبلي إنه بارك موسى ما سواه واحد يدوس دواء ثلاثة يبقى تقولوا بس آه níbi gbẹ ọmọ fún ìlú àfà tí àwọn ọlọ́pàá wà lè ẹ̀sìn sí ilé nígbà díà lè gbẹ gbálé nínú fífẹ́ ọmọ ènìyàn ó mi gíga ọgbọ̀n fún mi dá rẹ̀ kọ́nà lè pé kò sí lórí ìlà fún ma rẹ̀ ọmọ rẹ̀ lè gbẹ gbálé ìjọba mi yẹ nínú fífẹ́ inú ìgbà ọmọ ènìyàn ìjọba olórí ilé wa yóò olórí ilé yà wọ́n ní alájà rẹ̀ odiyíwọ́nù kọ́rí èyí odiyíwọ́nù ọ̀gbọ́n àbí wọ́n fà àdúrógù àwọn tí wọ́n dáwọn tí wọ́n dáwọn káàkiri tó káàkiri kò lò náà nìyẹn tó bí yẹ wà tó bó kí nìyẹn ẹnìkan náà tí alẹ́ nìyẹn ní ayé kàkùtọ̀ sílẹ̀ ní pé gender equality gílẹ̀ ń gbè lọ àwọn tí wọ́n dáwọn defense minister America ẹ̀dí ìdìbò jẹ́rí ó bí wa àwọn tó ṣe ẹ̀dígbà ẹ̀dẹ́mọ̀nì ìgbàlù wà àti buhari yẹn rí àti gbòòrò nínú yẹra ní kígbèrè wa níbi àfà ẹgbà yóò fi hàn ẹgbẹ́ ìgbà tó sílẹ̀ yìí ẹni kan lówó àwọn alájẹbí tó ṣe wàfẹ́ ápẹ́lú àwọn akúnlẹ̀ ó bí wa bẹ́ẹ̀ àfikúra ni ọlọ́run ti já òrùka àwọn yorùbá kí islam ti sílẹ̀ yorùbá ló ń lọ pé wàhálà ń tẹ̀bẹ̀ ọlọ́run ti di ìtúta lókun títí ìdílé ìbára ìwọ́jọ pé ohun tó ti pọ̀ títí ìdílé ipò yìí tó bá yóò rí ọjọ́ ìjọ ìjọun yẹn náà gbọ́ pé ọ̀sùn ọ̀sùn ló ń bẹ lórí ọdún ọ̀sùn kí ló ń dá ọ̀sùn yẹn bí máa ní kí n ń tì ó ń tẹ́lẹ̀ bí ìjàmọ́tò bí òṣèré tẹ́bùn lùdàbà kò sí ó sì dẹwà kò sí ọ̀kadù wọn alákòókò òkèèjì òun lùdàbà òun bá òjò púpọ̀ ó sì dẹwà ìmú bí àníyàn ilé ìbò lágbára àtọ́ ẹ̀ máa lẹ́ẹ̀mẹ́ ní àmà náà ìgbà ní kò sí ẹni tẹ́lẹ̀ fún àfẹ́lọ́ kò sí ẹni tẹ́lẹ̀ máa tẹ̀lé ẹ̀sẹ̀ rẹ̀ ní every exercise àfẹ́lọ́ ilé ìkẹ́ jùlọ ń bá fọ́nà ìwọ́lọ́ba. Naam. رفض عن أمر الذي يقلب فيه الهوى هوى كاكل ويا الأمر كيف ينبويه هو النفس العظيم وكل نكوى وعيادة من الله جسد من الله ولا وضع يبكي شيء شتى في على حوى الإنسان نفسيان تيجي أدخل يا قومين سوريا مية أكثر يترفق عن إبعان بلد الله وعده bí ó máa ń mú di ẹgbẹ́ mi lẹ́yìn ọlọ́run ọba fún tààlà bí ó sọ́nà tuntun ẹ̀yà àbúrò àwọn olùyà ó máa tún sáwọn wòlíì ẹ̀yà àbúrò àwà bí mo jẹ́ ti sáwọn ìfẹ́ inú ẹ̀ ìfẹ́ abẹ́ ẹ̀dánù níbi ìsìlẹ̀ mi ti hàmú òwòrò bẹ́ẹ̀ ìfẹ́ hàmí òdì náà lọ sí àwọn tó gbogbo ìfẹ́ kò ní jẹ́ àmì ìfẹ́ gbé hàmí gbọ́lá ilé ìwé àti lè ìtumọ̀ jíjì fún ìgbèrè fún ọ̀kọ́lọ́wọ́ agbàwọ̀jọ́ ọ̀nà tó fara aikin eh, man tó fara ìlàhó àwà wọn ni ẹ̀rọ àwọn tó mú ìfẹ́nu wọn ní ọlọ́wọ́ bá wọn ni kalma'ati min aikin ma'ani am laujins ma'ati bá ti ẹsẹ̀ min aikin ma'ana nígbà am ó kárí gbogbo ìgbàta gbogbo sámù ni laujins àti nírú kan am nígbà an yi tí wọn tábára nínú ṣirk ìgbélé yìí á kàkún kí ni ẹ̀dá fi ṣe ni ọlọ́run mọ́ ṣe alọ́sùn bá lọ́ọ̀bà ẹ̀yà ọdún wà tó alùpùpù wà máa àmà máa nà aláàásù ìfẹ́tìmọ̀ ìlà àdúrà ọláwù tí a là á rẹ̀. ń sọ nípa ọmọ rẹ̀ ní ọ̀fà ẹ̀ ó tó máwọn ìròyìn rẹ̀ wá ó wá ní kìí ṣe pé wọ́n ń jọ́sìn fún ó ni àwọn èèyàn rò pé wá wọ́n ń bọ́ rígbà kan kí ìrìn tí wọ́n kàn ṣe fún ó kẹta aláìsàtò lọ́pàá ní àwọn tó ti fún ìwò àwọn ọlọ́dẹ tí wọ́n pè wọ́n

kí wọ́n lọ ẹ̀lá bíbíkà kiri ẹran yẹn kó lọ àwọn ọlọ́bẹ̀rẹ̀ lọ ọdún ìbádé ìtúbá tí mo jù ọmọdé ìwọ̀n dùn sí ẹ̀ẹ́dúrẹ̀ aláìsí àníjọ́ ọba ògbìn ni ó wọ agbọ́n ní yóò dùn

láti fẹ́rẹ̀ bá bẹ̀rẹ̀ ní ìfàdé wọ́n náà ń kàfẹ́ bẹ́ẹ̀ mọ́bí náà ti ọ̀kan sí olùgbà mi fẹ́ẹ̀sì kọ́ sí ni pé tìlú tìlẹ̀ tí sọ̀wọ̀ yìí ń jẹ títí kọ́ pé lè títí tí sọ́ pé títí kọ́ fly wọ́n lọ kí ní mọ́ báyìí ojú wa wọ́n kọ́ sílẹ̀ tó dúdú ojú wa títí alájà ń dàmì mú ní ìgbàlá rẹ̀ tó ráyé àwọn ìmọ̀ ẹ̀ bẹ̀ sọ́jú mọ̀ nǹkan olùdíjẹ́ pé àdúrà yìí olùdíjẹ́ àyọ̀ ní ó ṣe mọ̀ àbí bẹ́ẹ̀ yẹn kíkẹ́ ọlọ́run yìí ń wọ̀ lẹ́wọ̀n ń bẹ̀rẹ̀ àwọn olóńgbò bẹ̀ nínú yìí ẹ̀sọ́ gbẹ́ wọn pé wọ́n tó pé àwọn èèyàn yòókù ṣe àwọn èèyàn gbọ́dọ̀ lọ bí sẹ́ gbogbo ẹ̀rọ àlè wọ́n yí gbọ́dọ̀ ọmọ ọmọ ìbáwọn wọ́n fi ti sáájú ẹ̀gá ìgbẹ̀ ń gbà ẹ̀ ṣe ń gbẹ̀ púpọ̀ ọlọ́run nìkan ló lè gbé wá o àgbà wọ́n yẹn dábìlẹ̀ bí sẹ́ wọn wọ́n yẹn dábìlẹ̀ bí sẹ́ wọn ìyá yìí ìyá yìí ó dúdú gbà míì wọ́n kàn yẹ̀yẹ̀ jẹ́ pẹ̀lú àìlájú. gbogbo ìwọ̀n wọn ni sọ yẹn. wọ́n ya orí rẹ̀ díẹ̀. wọ́n ní ọ̀gá ẹ̀ tí mo ti tí kò nẹ́rẹ́sì tí tí ò ti tọ́mọ gbé tọ́mọ ọdún fẹ́ẹ́ bí ẹ́ sùn nìyẹn àgbáyé má dé fíìmù rẹ̀ gbígbà àbí ọdún ìpínlẹ̀ gbígbà gbígbà wá ní kó sọ́nù lè mi lò mo fọ òbí sí ẹni tó bá mọ́ irú ẹni ẹdí ẹ̀rọ ń bà bá sùgbà ìgbẹ́ ọ̀sán yìí ó dá ọ̀sán pàlàpàlà mọ́ nígbà tó ti sọ pé wọ́n nǹkan tó ń sọ yẹn ni ká wòye sí pé kí nǹkan yẹn tó sí di ìsàmù tó ń dín kó àwọn òpin nígbà pàtó àwọn ọ̀rọ̀ kan tó pé ìgbà mọ̀ ṣé ó ní ní mọ̀nàfìkì àbí àìmọ̀kan ẹni máa dà ní láàmú mi òbí àìmọ̀kan ti kú fún tẹ̀lé ọ̀rẹ́ ni wọ́n àìmọ̀kan yorùbá làkà ìpàdà inú wọn ti ká yorùbá ọ̀sọ̀ wọn ìdí ni ẹ nígbà mọ̀kan mi tira rẹ̀ ó bá ìdí mi tẹ́lẹ̀ ń lọ ẹgbẹ́ ẹgbẹ́ yàrá ìmọ̀kan mi ní ọjọ́ mẹ́ta islam kọ́nù tíra iná àbí islam gbọ́dọ̀ ẹgbẹ́ nàìjíríà ó fi wọ́n lè ní ìjọba lọ́dọ̀ lọ́dọ̀ kó ya bi ma ilmin abubakar ne shi ne wani bikini wani baki mo ní ní ìsìn ẹjọ́ pé àwọn ayẹyẹ lè gba wọn di pé àwọn pípa àti debate lórí ọ̀rọ̀ ẹ̀dọ̀ nígbà wa náà wà náà tọ́jọ́ pé kí wọn á lọ́wọ́ bàbá tó ń bùrù báyìí wọn lọ́wọ́ àpá àti sọ̀rọ̀ nípa dókítà wọn mú wọn fún wa kí dáadáa yẹn àti àmọ́ ń tà sí mi àwọn ọ̀rọ̀ fún ìṣẹ́jọ àwọn ìṣẹ́wọ̀ nìkú oní àti jẹ́ lóòótọ́ àwọn nǹkan tó náà wọn àfẹ́ àti ìwọ́n kan tà lè fi gbìyànjú ni pé wọ́n máa ti kíkà kí gan wọ́n ní àwọn àfẹ́ àti ìwọ́n kan tí wọ́n sẹ̀rẹ̀ ní ara wà ní faramọ́ yìí. àkókò tó gbọ́ dẹ̀rù ẹ̀rọ wà náà mú sáré ní ìsirà náà ní àwọn àbúrò rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀fà ní yọmọ dùhà. ìṣòro yóò pè láwọn ìyàrá tó kọ́ jẹ àǹfààní pé àwọn àpá àkàrà bẹ ọdún kọlọ kan kò ní sọ̀rọ̀ mọ́lẹ̀. ó di ìwà tó bó ṣe rí nìyẹn ọlọ́pàá àwọn tó máa ń tẹ̀lé káfíńsì ń tẹ̀lé àbí ọ̀la ìfẹ́ àbá àlàáfíà ìdílé ló fẹ́lẹ́ nǹkan lórí ìtọ́gbìlà kúyè àdúrà yẹn gan àdúrà ó kọ́lé ìdáàdà àti yíwá ní nǹkan bẹ́ẹ̀ àdúrà kọ́ ni ẹ̀yìn kúyè ọ̀la ìmọ̀kan ni kúyè ọ̀la ìwà ẹ̀ka ni wọ́n máa ṣe wá ní ọmọ pàmọ́jà pàmọ́jà tọ́ọ̀lù ara ń pè di pé wọ́n máa ń pè àgùntàn ní ọmọ àmì ìrù ní ká dé ní àwọn òbí wọn tí wọ́n sọ̀rọ̀ kílè kílè rí ní pẹ̀lú ìṣẹ̀ ó lẹ́sì láàm ọ̀rọ̀ ẹ̀rí mi kílè rí lórí ìṣọ̀rọ̀ ó ti di màmí ìrù ló pe òkúté gbogbo màmí ìrù pé wọ́n ti sọ̀rọ̀ fún ìṣẹ̀lẹ̀ yìí nítorí mo lọ bẹ̀ tí wọ́n ní wọ́n ń fẹ́ ìṣẹ̀ ìjọ mi mo lọ sí bàbá yẹn bí mi ṣe àti màmá wọn tí màmá wọn fi kú àwọn fámílì tí wọ́n gbọ́n àbí ní ṣe ìpàdé tí jìnnà jù láti wà nílé ọkọ rẹ̀ nípa ọ̀rọ̀ yẹn wá lè fi ṣe àwọn fámílì wọn wálẹ̀ lánàá sí ọ̀rọ̀ yẹn pé ọjọ́ ti fàájú rẹ̀ kédekéde àwọn ọmọ ọgbọ́n àwọn sísà yẹn àwọn ọmọ yìí wọ́n pàṣẹ wọn lọ́nà kan dúró àwọn lójú ọ̀rọ̀ ó sì wá gbọ́rọ̀ yẹn lánàá tí mo wá dá sọ̀rọ̀ náà pé ọjọ́ ti gbé ọkọ̀ àlẹ́ tù lọ pátá lè fi ní pé bàbá àwọn báyẹn dàtú títí àti mọ̀ máa wọn ìgbà ń sọ̀rọ̀ ẹ̀dí fífẹ́ bí ó dájà ìfẹ́rẹ́ tí kí n kàn fà yìí ẹ̀rù ẹ̀ ní irú gbóhùn gbóhùn. Kò sí sọ́bàndì fọ́rọ̀ rí dáa nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù. Ṣé ìṣẹ̀lẹ̀ ìsìlámù ọjọ́ tó ṣẹlẹ̀ sí àmì tó ṣe ẹ̀gbọ́n àgbọ̀ pọ̀ ṣe lórí dáhùn máa ni ó di wà àwọn tí a máa mú bá máa tuntun tí máa bá máa yí lọ pọ̀ gẹ́gẹ́ bí bíyà bíyà nǹkan gbogbo ìgbà tí mo máa ti tuntun náà bá tí mo bá dárúkọ yà dàrú tuntun náà bá dárúkọ Àwọn ọmọ ọmọ ọmọ ní ọmọ. Àwọn ọmọ Ìdílé ìdílé bàbí ìjọ ni wọ́n gbé. Bàbí ìjọ bá dé. Ó bí wọ́n lè fọwọ́ sí ìlànà ọmọ rẹ̀. Kò ní bá wọ́n lè ṣe àmọ́sọ̀rọ̀. Àmọ́sọ̀rọ̀. Wọ́n wá ìgbà ìgbà ìgbà. Orí ìgbàmà ṣe ọmọ òbí wọn ní ọmọ ọmọ ọgbọ̀. Bí a ṣe iná fàájá nǹkan ṣe ní ẹ̀ẹ̀dú wọ́lọ́ọ̀bà kò fún wọ́lọ́ọ̀bà lára yìí. Ó ṣe wà á. Ẹ̀ẹ̀ni, rí àwọn àwọn many chance káwọn Christians yìí kúmọ̀ ẹ̀bù wọn kúmọ̀ sí ilé àwọn ìgbọ̀kú wọn nípa wábìsì wọn wọ́n bá àwọn mùsùlùmí ẹ̀dẹ̀ ní wọ́n lè wá ní gbogbo àwọn ṣẹ́kù wọ̀nyí ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ wá ń bẹ̀sùn wá lórí ìṣẹ́kù yẹ ká bí kọ́ọ̀mù ọlọ́run ẹ̀ lè rí nǹkan bíbí náà bíi láyé tí wọ́n gbọ́ ìwà gbóná mẹ́ta àdà kó mú lọ́lọ́ rẹ̀ nígbà ní kò sí ẹni tó dúró àjẹsẹ̀rẹ̀ ògbàláwọ̀ kánú àbá àwọn bàbá ẹ̀ ni àwọn àbúmọ̀ àbúmọ̀ ẹ̀ ni àwọn ìfọ̀ àbúmọ̀ yẹ́ ẹ̀ ni àwọn àti àwọn àbúmọ̀ ẹ̀ bí wọn ni ذاك الحمد الله في قلوبهم الإيمان àwọn tí ó mú ẹgbẹ́ ìsìnkú ọlọ́run tí ó dìbò wọn ọlọ́run tí imani ti mú dára wọn ayé dáhùn bèrè omi ọlọ́run tí wọn kọ̀ ṣé ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mi nǹkan kan ọlọ́run mu alìsínà alìsínà fi kẹ́ ti mọ̀nà ìdí ọlọ́run àánú wọlé bọ́ àánú wọlé ayé kẹ́kẹ́ ti gbọ́ àwọn ẹbí àwọn ti ní wọ́n gbé kò ṣẹ́m ara àgbọ̀rọ̀ àgbọ̀rọ̀ ó di yé wa kò lè wọ́n àwọn bí ẹ̀kọ́ báyìí lọ́sọ̀ Qur'an ó di yé bó ṣe rí nìyẹn Allahu ta'ala alam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh